عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام Kira olùkùnà ọ̀rí ọ̀nà ní àǹfààní wa wa ibi tí kita wà ní ìgbìyànjú nípa kíra sọ̀rọ̀ ẹ̀kọ́ náà wọ́n gbádùn ara wọn. gbogbo ọ̀nà ní ẹni gbádùn obìnrin nítorí sọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀nà káàbù. bí máa ń gbádùn obìnrin láwọn ọ̀nà tí wọ́n ń gbádùn obìnrin tí ìbá tẹ̀lé káàbù ẹni àpapọ̀ ó ìyá. ìdájọ́ náà ó kàlẹ̀ ẹ̀kọ́ sí láwọn. olùdẹ́gbẹ́ iná abẹ́ iná abẹ́ olólè fa ẹ̀rù ìyàjẹ̀ ẹ̀fọn tó ní ní lálà ọ̀dọ́ pẹ̀lú ìgbéyàwó ní kí wọ́n ti lè wà. àbí wọ́n yẹ pé eríkèéríkèé ara ẹ̀rù ìdìbò náà ó dà ní ìná ojú ọwọ́ àbáwọn ara mi náà. 那给我。

حديث كلام قلنا في كتابه حديث عبد الله بن مسعود عن عبد الله بن مسعود رضي الله عنه أما حديث عبد الله بن مسعود صلى الله عليه وسلم قال قل قال لنا رسول الله صلى الله عليه وسلم abdullahi ní abẹ́ni sọ́kọ́ pé yá màá ṣàṣàbà ó pè é ní tẹ̀gbẹ́ ọ̀dọ́ pé ọ̀rọ̀ tí a ń fẹ́ sọ yìí àwọn ọ̀dọ́ ló kàn. bí wọ́n bá jọ lọ tó ń bọ̀ wá àdájọ́ kọ́ sọ̀rọ̀ àdájọ́ àsọ̀rọ̀ gbà mí abáwùsọ̀ ọ̀rọ̀ ìyàwó yìí àsọ̀rọ̀ gbà mí abáwùsọ̀ ẹ̀rọ yìí àsọ̀rọ̀ gbà mí àwọn àgbàlagbà ló gbà wí àbẹ́lẹ̀ ìtàrọ̀ yìí àwọn ọ̀dọ́ ni bá sọ̀rọ̀ àlejò pẹ̀lú ọ̀dọ́ ọ̀dọ́ bẹ̀rẹ̀ láti wà ní ìbàdàn lọ́wọ́ ọ̀dọ́ ló náà wọ́n lè sọ̀tọ̀ àmì ìgbà àgbẹ̀dàgbà wọn. àlejò sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò tẹ́lẹ̀ àlejò ní fáwọn lágbára àtàkùn ìgbà àlejò ní bẹ́ẹ̀ lọ́sùn níyàwó ni o wọ̀ ọ̀dọ́ tọ́ba ti lágbára tó ń káwé ní àgbà ànábì lọ fẹ́yà o. àlùbá kí là ń pè bẹ́ẹ̀ ọ̀nà bí làwọn bá tó sí. àwọn àkàndé fún náà rẹ̀ lé ẹni tó lágbára ìtàgé pọ̀ tí máa ń tẹ̀lé láàrin ọkùnrin àlóbìnrin ọ̀làbí bá wọn. ìwọ́n ń pè é àkọ́ lágbára ìtàgé pọ̀ pẹ̀lú obìnrin àlẹ́ ìgbọ̀nsẹ̀ àlẹ́ ìkọlọ̀ fẹ́yà o. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun lẹ́nu tó lágbára ẹ̀ olùkú tó ní tó kù tó kù obìnrin jẹ tó lágbára pẹ̀lú òkun obìnrin jẹ ọba tó kí ní wíwá sí ìlà gbogbo ara lè náà gbogbo àyíká náà lè bẹ́ẹ̀ ni wọ́n yọ̀ méjì àbí ẹni ní lọ́ọ̀kì ẹ̀ka àbọ̀ ẹ̀ ìwọ ló máa jáwọ́ ìyàwó ìlú máa jẹ́ فيعوا على النبي صلى الله عليه وسلم على النبي صلى الله عليه وسلم إيوان إكمالوا ويقولون بيتي قبل كتاب إبان الليل والله تعالى على الصراط في مطلوب كنا الثلاثي يحصل في القوم يقع النبي صلى الله عليه وسلم النبي فإنه sallallahu alaihi wasallam ó ní kọ́ ẹ̀yàwó ni òun ni òun yóò máa rẹ ojú rẹ òun ló nìkan tí ó máa tó lè ṣe kí ọmọ rẹ sílẹ̀ púpọ̀ jù láyé tọ́ọ̀lù máa tó òkú nítorí ọlọ́wọ́ jù láyé ló ti wọn náà lọ́wọ́ sí ìdí ẹni tó kú òkú òun kí ẹ̀mí yàwó. ẹ wọ́n á sọ mi fọ́ọ̀rẹ́ mi ti sọ abẹ́rẹ́ sọ̀rọ̀ ẹ̀mí láwọn tí ò lè ṣe abẹ́rẹ́ olú ẹ̀kọ́ ẹni tí ò lè ṣe kó bá wo mẹ́rin bẹ́ẹ̀ náà lọ láàárọ̀ ìwé àlàáfíà ìgbìmọ̀ tó lè dé kéèyàn kéèyàn lè gbọ́ obìnrin adájọ́ tó wọn náà lọ sẹ́jà. àwọn ọ̀rẹ́ ìtàgé náà máa ń wí lórí pé iye òsì lágbára ìlágbára ní bọ́yọ̀ kó lè wá sí adájọ́ ní wọn náà lè tiẹ̀ èyí tó máa ń fi lè láti àkè tó máa ń fi lè gbọ́ àwọn kékeré àti àgbà àdúgbò wọn ò gbọdọ̀ wá ọmọ ọgbọ́n ilé àwọn ìlú ọwọ́ ìgbà ìwà wájú akọ́mọ lẹ́sẹ̀ àti ọmọ ọwọ́ ọ̀la tó bá tó ti lẹ́yìn ìyàwó ti kọ́ lọ́fẹ́ ẹlòmí lónìí kọ́lá fẹ́ lọ́wọ́ pé lọ́dọ̀ níta ìtẹ̀ àti lónìí ní ilé ojú ọ̀nà tó dáa ẹ̀ẹ́n lọ́mí tẹ́lẹ̀ wá tó ọmọ tó dáa bọ́dà náà àyàwó àyà àjọ náà lẹ́yìn bóun bá lọ kò sí ní olè dánwò ìwádìí owó tó bá ní ọdún tí ọ̀dọ́ bóyá ọdún tí wọ́n lè wé àwọn ọ̀pọ̀pọ̀ kó àrẹ kò tẹ̀lé káwọn tó kọ́ rẹ̀ ọ̀pọ̀ kò lágbára báyìí kò lágbára kí lọ́ọ̀ wá sí tó ọdún máa ti àgbàdá báyìí máa àti ní ìfọ̀nà lọ́dún tẹ̀lé pẹ̀lú ìgbàgbà fáàlẹ́ yìí ìsọ̀wọ́ àti ní òkú yẹ àwọn ẹnìkẹ́ni ẹnìkẹ́ni àwọn ọmọ tó ń kọ́ bí àbẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sẹ́lẹ̀ ohun tí ó bá ti ó kù ọ̀la àbẹ́bí rẹ̀ kẹ́lẹ̀ kan lọ́wọ́ pé pẹ̀lú ní ti ọ́ yóò inú ní olú wọ́n yóò ìlọ́fẹ́ yàrá òfin alágbára àwọn ọlọ́sìn pápá ọ̀nà tó fi kú sáwọn jáde ààrẹ o. mẹ́lẹ́kẹ́ ní kọjá àmọ́ rẹ̀ ọ̀nà tó fi gbà sáàmì fi mọ́ ọ fàálẹ́ yìí ìtọ́ àwòrán lọ́gbà díẹ̀ bóyá máa gbà ó ní òbí ṣáwà àgbẹ̀bá ti pọ̀ tó lẹ́nu àti ọ̀gá ọmọ àgbà ládá ọ̀tún sàkéjẹ ládá náà lọ ọ̀n gbà ó ti mú bẹ̀rẹ̀ sí ìjà ọ̀gá ìyá náà lálẹ́. wọ́n á gbé ṣáwà ti òkú nǹkan gbangba mẹ́lẹ́ mẹ́lẹ́rì àtàlà mẹ́lẹ́. èyí tó máa fi kìkì ara rẹ̀ pé kó máa dà náà rẹ̀ pé àti ìsibáyìí àti ìsibáyìí máa gbà wẹ̀ èyí tó mọ̀ sí rí àwọn obìnrin káàkiri àti àwọn obìnrin ti lẹ́sẹ̀ obìnrin tó lẹ́sẹ̀ ọdí ọdún àbí tọ́mọ̀ sí fa àkọjáde lára rẹ̀ láti ẹnu mi ò ní ṣe pẹ̀lú obìnrin àmọ́ yóò mọ̀ sí fún ààrẹ. àwọn onímọ̀ ní gbogbo ọ̀nà tí ẹ bá fi ń fa àtọ̀ fúnra lára táwọn wá fi jáde lára rẹ̀ tó bá ti àtọ̀ sọ́nà méjì ẹ̀jẹ̀ máa láti. ọ̀nà tí wọ́n bá dákọ̀ lánàá sọ́ọ̀tù قل الذين من فروجهم حافظون إلا على أزواجهم وما ملكت أيمانهم àwọn tó wá ní kí abẹ́ wọn ìyàwó wọn nìkan lọ́nà òkun kí wọ́n ti tọ́nà lórí tó bá jẹ́ pé wọ́n tún fi lè wọ́n tún fa abẹ́ wọn gàtí pọ̀ pẹ̀lú ẹ̀ tó bá jẹ ẹ̀rú pẹ̀lú wọn kí ikú sókè bẹ́ẹ̀ kama tó yẹ lọ́wọ́ ọlọ́wọ́ lọ àbáko yẹ kó ẹrú kò sí dẹ́nu wọlé ó lè má da wá o àwọn kò sọ̀rọ̀ nìkan ajẹ́ pé ó nìkan ẹsẹ̀ yà ńlá fún wa kàn fẹ́ láyé lórí láti gbà á nù ara rẹ̀ àwọn pé ọ̀rọ̀ ti bá kan pẹ̀lú abẹ́rẹ́ ẹni ẹni gbàgbá yìí ẹ̀sẹ̀ náà ńlá lọ́dọ̀ náà wà. òun ọlọ́kùn lè gba àwọn làwẹ̀ ní kó wàá fẹ́ fi sáré wa pọ̀ tóbi àti táwọn kò sọ̀rọ̀ rẹ̀ lọ́jà láti ti sọ. àti ẹ wa wà á máa tiẹ̀ ní ọ̀fẹ́ kó o nà ní kí òjò náà ní ọ̀nà táìsì àwẹ̀ tẹ́ nǹkan gbà ó dà fẹ́ẹ́ obìnrin tí wọ́n rọ̀ ìlú gígé kúrẹ̀ tẹ́lẹ̀ kó máa tàmọ́ kẹfẹ́ lómi ẹ ti bá aṣọ mẹ́rin fún ìdí lọ́mọ kékeré ẹ ti ẹ̀rọ kan mẹ́rin ẹ̀rọ mi ti ti gbé áàpù ni ẹ̀rọ mi ẹ̀rọ kan rí tọ́pẹ́ wo mẹ́ta wọ́n mú mẹ́ta ń kí ẹnu ọmọ àpá rẹ̀ ti tọ́ máa gbà lànà mi dáwúdà àkókò níbi táwọn àti tí sẹ̀rí àtúnṣe yìí tí ó kàn àwọn àti abájẹ́ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ní bá wí o kàkínàwó láwó ìjà àbàmàrí. àníbi sọ̀rọ̀ báwo àríwá sẹ́lẹ̀ ó ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ó ní kàkà nǹkan àwọn ẹ̀tọ́ ọ̀gá tó pẹ̀lú ìyàwó kan kò ní débi yá ju àwọn ẹ̀tọ́ tó kàn náà bẹ́ẹ̀ náà ni ìyàwó tó ọlọ sí ní ìtọ́lọ fẹ́ tó pẹ̀lú ìyàwó kan. alẹ́ sọ̀rọ̀ bá wà lọ́sọ̀lá ọ̀rọ̀ yìí náà fi kéré lápọ̀lọpọ̀ kọ́dà bí ìbá ti àpá bí ìbá ti tún náà ti bá sọ́ra òun náà ni wọ́n rí àwọn èèyàn tẹ́ ìbá ti wá òkò sí tẹ̀lé àti fún un lábúgbọ́ tí ó ní mo ti dáhùn mọ́kànlá àwọn tó kọ̀ rẹ jẹ́ ìyá tó yẹ kí wọ́n yà wọ́n alẹ́ tó lọ sọ́nà ọlọ́dún ọ̀nà mi jáde sáwọn kọ́ báyìí lọ́sàn àti jáde alẹ́ mi kọ́kàrà wọlé alẹ́ tó fi àwọn tàbí wọn tọ́lá lórí náà alẹ́ mi jáde tó kọ́kàrà wọlé padà bàtà tó kọ́kàrà wá jáde wọn á gbé orí kan alẹ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ wọn kẹlẹ́ alẹ́ mi nù yóò sọ ẹ̀sìn anábì ní àyẹ̀lẹ́ ní mímọ́ anábì ní kóhun ti jáde obìnrin yẹn wúni kan lọ́wọ́ lọ́mọ kan tó múra tó ti jáde ló sọ kọ́tọ́kọ́ kan ní Muhammad tó gbé yẹn anábì kẹta ló ń fi anábì ló ń fi lẹ̀ kéèyàn rí obìnrin tó dáa lórí ìdílé ìgbẹ́ fẹ́ àtọ́ àtọ́lẹ̀ àtọ́jẹ lánàá ànálọ́rù wíwò táwọn wíwò ní ẹ̀ka wọn kan ní òjijì tó lè ní Muhammad wá ní wájú kára nẹ́bí omi tí yẹn tú ara rẹ̀ pé ọkùnrin lòun tí màá wù bẹ̀rẹ̀ nígbà mi ààrẹ omi ànẹ́bí ní ọgbà ànẹ́bí wàgbọ́ ni ànẹ́bí ní bá wọlé èyí tí wọ́n fi wá dànù ara mi káàkiri mo lọ bá yàwó mi lọ yìí kọ́nà yàwó mi padà lọ bí àlùkàtà àti ẹ̀dàkùn ìgbésí yàwó mi nù wọ́n lọ bá ọlọ́pàá àti ìtàkùn náà nù ọ̀ bẹ́ẹ̀ ni báwọn ẹ̀rọ àti lọ́pọ̀lọpọ̀ gbà nítorí tí káàrẹ́ ń bá ẹ̀rẹ́ adá tó dúró fi kó bẹ́ẹ̀ oníkàtọ̀ jáde lára ẹ̀. òun ò fi dá wà lárí káwọn obìnrin wa káwọn ìdòkó lé olóńdàlù. àdébí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì ìrìn tẹ́lá àwọn obìnrin àdébí ni wọ́n fi kọjú ní àwòrán ìsìn ló gbé wa ọ̀rọ̀ mo kọjú sí wa náà. tó kún mi bá kọjú sí ọ ibi tẹ ibi tẹ anabi bá fẹ́ ìjọ náà àwọn ẹni tó wà lọ anabi sallallahu alaihi wasallam anabi gbogbo tó wá rí kan tí ó dà mọ kan rẹ lára obìnrin anabi ní wá kiri bẹ́ẹ̀ fàjẹ́ obìnrin lá àhàlì lọ́gbà ìyàwó rẹ̀ ní wọ́n tó wá ní ìyàwó nípa kí ló lọ bá lò lẹ́nu máa mi kọ orí adéwò yóò ní ìfún yóò ní ìfún tó kẹ́ ní ìyá yín kalẹ̀ àbíkẹ́lò míì kò lọ kó pọmọbí rẹ̀ àbíkẹ́lò míì kò lọ gẹ́gẹ́ kó wà lóṣù kéèké pé tí tí tí tí lè rí màá rẹ̀ àbíkẹ́lò míì kó wà pẹ̀lú ẹgbẹ́ tí lè dá yìí sàtọ̀jáde fún àmì ọ̀nà gbogbo ọ̀nà tó bá gbà mú àtọ̀jáde lára rẹ̀ tí èyí ti pé ọ̀sà tó pẹ̀lú ìyàwó rẹ̀ àbí ìkọ́nà ẹ̀sẹ̀ ni wọ́n kà fún ọ. eléyìí ọ̀sán ìṣọ̀rọ̀ bá wà lọ́sọ̀rọ̀ náà ti bá àwọn àgbájọ ọ̀rọ̀ ìgbà kàlọ́ pẹ̀lú ní abúlé ní ìṣẹ̀lú ìṣẹ̀lú ipò ọ̀rẹ́ ìjọ tó tẹ̀lé láyé èmi rẹ̀ nà ọ̀rẹ́ ìṣẹ̀lú kárí ká máa mọ̀ ikú. àmọ́ ọ̀tẹ́lú ọ̀rẹ́ ìṣẹ̀lú ààrẹ kọ́ ọ̀ kò dá ọ̀rẹ́ sọ́nà lámì ọ́ wọ́n láyé ní kàlọ́ fẹ́ yàrá àwọn bàbá jọ òun náà ní àtúndà mi táwọn òwe àbórí mi òun kẹ́ tó dá náà ní ó tẹ̀ tó lọ́wọ́ àbí lọ́ọ́ lẹ́ni ọgbẹ́ni wọ́n tún máa wá fẹ́ àwọn ọmọ èyí máa fi dáàmú ìyàwó wọn kiri káàkiri ẹgbẹ́ tó ní máa dáwọn àwọn àbáyọ fẹ́lẹ́ ìyàwó ọmọ tó bá dé kékeré wọ́n á fẹ́ àwọn ọmọ wọ́n máa bọ́ yà wọ́n máa bọ́ kọ́ wọ́n fi máa bóyún mú ìkànnà máa ń lọ́ọ̀dẹ̀ wọ́n fi ń pòtẹ́tà àwùjọ nìkan náà ti yẹn èyí táwọn olè ti lónìí náà ti bírèkì ti pọ̀ nítawò yóò ṣe nínú tẹ́ fún wọn pé tálákà dára dára ah, yìí wọ́n kún bọ́ wọ́n kún bọ́ ní àwọn àbàyè síra yìí nítawò nítawò lè ṣe sílẹ̀ ṣe pọ̀ nìyẹn kéèyàn tó máa ní tó ti wọ́ tó ti wọ́ bí yíyí ẹ̀ kéèyàn á fẹ́yàwó fún pé àwọn bá ń pẹ̀lú kò dí ọmọ lọ́wọ́ yóò fi sí ọtí gẹ́rì ó ti lẹ́nu tó dúró lọ́rùn nìyẹn kò dí ọmọ lọ́wọ́ àti ilé ìwé rẹ àti ìyàwó rẹ tuntun láyé ní ìbọn nípa pọ̀ lọ́lọ́ sí wàá ti dé òré tí mo ti dé lè yìí ló mọ̀ ní náà àbíọ́lá wà nígbà ọlọ́mọdé àwọn aláwòye sàn ọ́ aláìní lọ́lọ́ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ máa ń fi mọ̀mọ́lé wà láàyè wọn sáré wọn sẹ́yìn àwọn ọ̀ṣà náà wọ́n sáré wọn. àwọn ẹni tí ìjọ náà lọ́wọ́ ta nígbà ìgbé tẹ́sí tó ní ká lóko ń kíkà sí nígbà rẹ̀ níwò lórí tẹ́sí náà nígbà tí káwé tó tẹ́ ní wọ́n ti máa rí ta òun tẹ́tẹ́ náà ló ń wò lórí tẹ́sí. àdéhùn kan tó lọ́wọ́ àdáwò pẹ̀lú ìṣẹ́ẹ̀tì ìmọ̀nà ọ̀sán àgbàkùnrin òsì fún wáyé àdáwò ni ó àmọ́ àpá àti ẹ̀mọ́ ìlú náà ní ìdílé ìṣẹ́ náà ní ojú méjì lórí ojú olójú lọ sí sàbálẹ̀ ó sì lójú ọdún yìí ẹni sẹ́ni fún ọgbà rẹ̀ fún bàwọ̀ òyìnbó owó fóònù fẹ́ ju owó ta lọ tó bẹ́ẹ̀ bá wo bẹ́ẹ̀ bá wo bèrè ta pápátá ẹ àwọn obìnrin àti ìgbà náà ní kóra sí díẹ̀ ní àyè kóra sílẹ̀ díẹ̀ àwọn táyà àti ìgbà náà ó lè parí fóònù fóònù tó gbẹ̀sáyà ìwọ nìkan náà sì ìwọ ọlọ́jà ló wà lẹ́sẹ̀ máa tó máa tó kí gbogbo wò lẹ́gbàá sí gbogbo àbábá yìí náà ní káwọn kóra wá ń jà mù ìjà ẹ̀mẹ́ nǹkan tó ní ìdí kí ẹ̀mọ́ kóra ń jà mù ìbẹ̀rù ọlọ́run ọba àti kóra lè jà mù ó dàpọ̀ ó lálẹ́ sọ ọ̀sán náà náà sábà rẹ̀ pọ̀ nípa àwọn ọdẹ. Allahumma inni Allahumma inni sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ìmọ̀ràn níbi ìrọ̀ rẹ̀ wọ́n tó kọ̀ àti pàyà wọlé àpá àti máa kóra ní ìjánu ìkóra ní ìjánu pọ̀ gan àkọ́dà ó kó bẹ̀rẹ̀ wọn sínú ìkóra ní ìjánu níbi ìlú owó lówó ẹlòmíì ò lọ bó rìn ìwé àgbà ìwé àgbà ó rìn nínú ọ̀gá nínú owó ẹni ìgbàkọ́ ní ọmọ ìgbà ẹni bẹ́ẹ̀ ọmọ olówó àìkóra ní ìjánu ní kọ́ olówó kọ́ mú àìkóra ní ìjánu ó ní kí obìnrin kọ ọpọlọ súnmọ́ àkúrẹ́ níbi àrùn sẹ́kẹ́tì sí àti ẹ̀rẹ́ lọ kọ́ra rẹ̀ lẹ́ wọ́n sọ̀rọ̀ àwọn àwọn kọ́mẹ́tì rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ náà bí wa wọ́n ní nǹkan tí ń fa lọ́pọ̀lọpọ̀ ẹ̀ka wọn pé àwọn èyí ẹnìkan tó ẹ̀wọ̀n ẹ̀yẹ kan pé ìjáàmù mi ìjáàmù mi kan kọ́ ìkórè níbi àná ó bá nǹkan ẹ̀sìn kì í ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn òkúkọ́ àwọn ìbú ṣe bàtà náà wọ̀n fífi ìkórè ní jẹun lẹ́bẹ̀ alẹ́sàn sọ bẹ́ẹ̀ aláhùnmá ẹni àkàlùkàlùkà wọ́n tún ọ̀ wọ́n náà káàkà wọ́n yìí náà alẹ́sàn sọ bẹ́ẹ̀ wọ́n bí náà ìdá àbá ní ọ̀sọ̀ náà kọ́nù wọn lọ́rọ́ àtọwà rọ̀rí lọ́rọ́ tó kánà fi fún àbẹ̀wò ọlọ́run kàmá lọ́rọ́ ìbéèrè mi ni pé ó yẹ ẹ̀kọ́ bí èdè tó ṣe ń lọ́wọ́ so ó dẹ̀ ọ̀rọ̀ ìbáṣáàbù láti jẹ́ pé kí mú ìdájọ́ kan tó ìdúró wa kò dé ó wá sọ̀rọ̀ nípa ìmọ̀ àti kí ẹ máa ṣe masturbation so wá wá ní wípé méjèèjì ni ọ̀gá òun gbà wọ ẹ̀kọ́ gbọ́dọ̀ dà ju lọ nítorí mo méjèèjì náà lè yóò ti nǹkan tí masturbation àwọn ìgbéyàn ṣe ní ìgbésẹ̀ tí gbogbo ara àwọn tó fi ṣe yóò ìgbà tó fi jẹ́ bẹ́ẹ̀ náà tó wá sí àwọn wá ṣe bọ́sáǹtì ẹ̀ tó ń dúró ní pé iṣẹ́ àmúgbà ní àṣẹ náà dájú malobation lọ àti malobation lọ dájú. tí ìmọ̀ pàtàkì ẹ̀dára ẹ̀ ń lára àti kí n lè sìn náà èrò dájú àwọn lọ. àlẹ́ ètò ọ̀dà ọ̀wọ́n ní kàtàkì tí ó bá ti kò dá dájú àwọn lọ ìyá rẹ̀ ọwọ́ ní èwo ni ìyá rẹ̀ fún yẹ́lẹ̀ kọ bẹ́rẹ̀ ìgbé èwo ni olùbẹ̀rẹ̀ ìgbàlá pẹ̀lú omi aládùúgbò rẹ̀ alẹ́bí ní fíyànsì bọ́ ti dákẹ́ ẹ̀sìn ní pẹ̀lú ẹ̀mẹ́wàá ó fi ẹ̀sìn ní ẹ̀sìn rẹ̀ kí ẹ̀rọ ìsìn ẹ̀rọ tó wá dákẹ́ ẹ̀sìn rẹ̀ láti pẹ̀lú láti kò dá kó akọ̀dà nínú akọ̀dà tó wa ní tẹ̀sí ní tẹ̀sí ní tẹ̀sí mẹ́wàá méjì náà ti tó tó akọ̀ alófíẹ́ mọ́lẹ́bí á èwo lọ ní bíyà ní méjèèjì bọ́ pàmòjáde fún ààrẹ ọ̀n bíyà ìtọ́ èwo ni ìyá rẹ̀ sí ẹ́ àbúrò sí ebèrè pẹ̀lú àti ìbára rẹ̀ láyà lọ́rọ̀ mi ẹgbà tá láti sọ àwọn tí wọ́n jẹ ìyanu sàárè àwọn méjì ọ̀hún ẹ̀yẹ wọ́n rí àtẹ̀lẹ́ wọ́n rí àtẹ̀lẹ́ ìkẹ́lì ìyàtọ̀ ló ní ìyanu sàárè ìkẹ́lì náà lára lójú ara àmọ́ kò sí bí o tó gbájú ọlọ́ọ̀bá tòmùtúmù èkó ọ̀gbọ́n kéré ẹ̀sìn àwọn sálàbù wa wọ́n làwọn wo ẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí bí àfẹ́ ìyẹn fẹ́ kọjá ìyẹn kọjá ìjà pátá tẹ́tí àpáta àtẹ́tàbí lójúmọ́ tẹ́tí àpáta kọjá lójú lẹ́nu. kí á mú tẹ́tí àpáta kọjá lójú lẹ́nu. ó ní àwọn àwọn amọ́lá lónìí àwọn ọmọ ẹ̀rọ gbà pé bí bàbá èsì máa ń kọjá wájú ìyàgbé àwọn ìgbìyànjú àti àwọn àtàwọn ìfá àti wọn lè nínú àkàkùn nígbà ìrẹ́lẹ̀ wọn bẹ ìwọlé ìwọlóbi wọn bẹ nìkan méjì èyí lè ní tẹ̀tẹ̀ nígbà tí ìyẹn àtúrí ẹ̀sùn tí ó ń gbòòrò kéré kọ́nà tó lè kó sọ sínú pápátá èyí lè tẹ̀tẹ̀ nígbà tí ìyẹn tí ó ti hàrà mọ̀ kọ́nà tó lè kí ara ìdíyọ́ ó ti tẹ̀ ẹ̀ kọ́nà tó máa ń ti tẹ̀ ọ̀kẹ́ kọ́nà tó máa ń rò wẹ́wẹ́ ra ibi ilé ìjọ ìdílé ìjọ bóòlù ti mú ẹlòmí mọ̀ ẹ̀sẹ̀ máa ń lábọ̀ tó ṣe mú wọ́n sì máa ń bọ̀ tó ṣe mú ó mọ̀ sí ìfẹ́ tí ó ṣe kúkú ló mú ṣe irú àwọn ọmọ rẹ̀ pé bọ́lá náà wé wọ obìnrin yàn wọ obìnrin yàn sẹ́jọ́